ẹ káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera a lérò pé ẹ ti kan àbí méjì nínú tí dókítà wa bá wa sọ láàárọ̀ tòní tó bá débẹ̀ ọ̀la ni kí ẹ tún darapọ̀ mọ́ bí ó ṣe mọ́ mú àkọ́tún rẹ̀ wá sí etí ìgbọ́ wa ní báyìí abala tó kù náà ni abala bó ṣe ń lọ ẹ ti mọ̀ pé abala yìí náà láti mọ̀ sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ eléyìí tí ó bá ta kókó tí a sì mọ̀ ní àlejò nílé agbára tí wọ́n mọ̀ bá wa tan ìmọ́lẹ̀ sí bí gbogbo ọ̀rọ̀ náà bí ó bá ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni lónìí kò yí padà nítorí a ti wà nílé agbára pẹ̀lú àlejò mìíràn tí a tún jẹ mọ́ yànnà ọ̀rọ̀ tí a fẹ́ wò lónìí kí ni tí a fẹ́ mẹ́nubà ọ náà ni ó ní ṣe pẹ̀lú iṣẹ́ àṣepatì ní orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí a mọ̀ sí abandoned project kí ni ewu tó wà ńbẹ̀ òní tí a fẹ́ wò lónìí àlejò tí a sì jọ wà nílé agbára comrade ni wọ́n àwọn náà ni comrade Tayo Marcus tí wọ́n jẹ́ akọ̀wé Eh, confidential secretary ti ìpínlẹ̀ Ondo ń bí eh, ẹ kojúmọ́ àlejò wa ẹ sì káàbọ̀ sórí ètò. ẹ kojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe mo kí n olóòtú ọṣẹ ṣe dáadáa la jí o. àdúpẹ́ ẹ ṣeun púpọ̀ eh, gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé comrade ní èyí ni mm. pé ẹ̀yin náà mọ̀ nípa òṣèlú ká àbí ní pé olóṣèlú gan-an òun náà ni ẹ̀yin náà ó dá ní tí a fẹ́ wò lónìí ló ní ṣe pẹ̀lú iṣẹ́ àṣepatì ní orílẹ̀-èdè nàìjíríà mm. ewu tí ó wà ń bẹ ṣé mo pé gbogbo ìgbà kò ń ṣò ní kò ń ṣàná láti mọ retí ìjọba kan ó dé tí ó bẹ̀rẹ̀ àkànṣe iṣẹ́ kan tí ò ní lè parí ìjọba mi ò dé kò ní yà sí títí ẹ̀ mọ́ yóò tún bẹ̀rẹ̀ títí ẹ̀ mm. ṣùgbọ́n ní inú ìròyìn tí a rí lánàá níbẹ̀ láti rí tí àwọn àgbájọ àwọn surveyor tí wọ́n ní iṣẹ́ àṣepatì léyìí tó wà lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí wọ́n ṣe àkójọ gbogbo ẹ̀ ó lé ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta yìí ní eh, fifty six thousand àbò nígbà tí wọ́n sì ní pẹ̀tọ̀ ẹ̀ eh, wọ́n wá sí iye tí gbogbo ẹ̀ jẹ́ ó jẹ́ tírílíọ̀nù méjìlá náírà ní iye owó ilẹ̀ wa kí lẹ́yìn rò pé ó ń fa eh, iṣẹ́ àṣepatì tí ìjọba kan ó dé tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò ní parí ẹ̀ tí mi ò dé tí ò ní tẹ̀síwájú ẹ ṣe olótù kọlọ́n máa kọlọ́n kó wa yọ kó jẹ́ kí àwọn adarí wa hmm. kó jẹ́ kí òye ìṣèjọba kó jẹ́ kó yé wọn. Hmm. ọ̀rọ̀ iṣẹ́ àṣepatì ó jẹ́ ọ̀rọ̀ kan gbòógì tó yẹ pé láti ìbàdégbà hmm. ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó dẹ̀ jẹ́ tó nífẹ̀ẹ́ ìlú kò sígbà tí ó máa láǹfààní àti máa gbọ́rú ọ̀rọ̀ ẹ̀yà láti lè kópa nínú irú ọ̀rọ̀ báyìí hmm. tí inú ẹ̀ ò ní máa bàjẹ́ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan nǹkan wà tí mo máa ń jẹ́ kó yé àwọn èèyàn láti ìgbà dé ìgbà because àwọn kan máa ń sọ pé pé àwa èèyàn dúdú pé a ní ètò bá a ṣe ń bẹ̀rẹ̀ nǹkan tá à ń parí ẹ̀ àti pé a ní bá a ṣe ń ṣe ìtọ́jú àwọn dúkìá wa hmm. táwọn olóyìnbó ń pè ní maintenance culture bẹ́ẹ̀ tí mi ò fi gbogbo ara faramọ́ àbá yẹn hmm. àti ìgbékalẹ̀ yẹn nítorí pé tí a bá wo Yorùbá fún àpẹẹrẹ a rí i pé yorùbá ní ìtò a ní àṣà a ní ìṣe nínú àwọn òwe wa nínú ìgbékalẹ̀ ọ̀rọ̀ wa ẹni tó bá lóye a rí bí yorùbá ṣe ń ronú nítorí náà èmi ò faramọ́ pé àwa èèyàn dúdú tàbí àwa yorùbá ò ní bá ṣe ń ṣe ìdáàbòbò àwọn dúkìá wa nítorí pé nínú ìkànnú àwọn òwe wa ó ní iná kú Mm. iná fi rú bojú mm. ọ̀gẹ̀dẹ̀ kú ọ̀gẹ̀dẹ̀ mm. fọmọ ẹ̀rọ pọ̀ ó ní tí aládìín ò bá sí nílé ọmọ àìní ni ojúgbọ́n ẹ̀ nǹkan tí ọ̀rọ̀ yẹn tàbí sọ fún wa àwọn olóyìnbó ń pe kinní kan ní continuity ìyẹn ni pé tí nǹkan bá bẹ̀rẹ̀ lórí ẹnìkan ó yẹ kó tẹ̀síwájú nǹkan yẹn ò gbọ́dọ̀ kú lórí ẹnìyẹn ó ní Yorùbá yóò sọ pé ẹ tí iná bá kú mm. iná àfojú mm. nítorí náà tá a bá wo àṣàyàn ọ̀rọ̀ Yorùbá yìí a rí i pé kò kí ń ṣe àṣà wa láti máa láti máa láti máa ṣe àbójútó àwọn iṣẹ́ àbí ká ṣe àṣepatì mm. àwọn iṣẹ́ tá a bá ń ṣe ṣùgbọ́n tí a bá tàn mọ́lẹ̀ sí dáadáa a rí i pé nígbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn amúnisìn nígbà tó ń wá àwọn gẹ̀ẹ́sì hmm. tán bẹ̀ sí ṣèjọba à ń pè wọ́n ní colonial masters gbogbo àwọn ètò tó ń ṣe nígbà yẹn wọ́n ní colonial quarters fún àwọn colonial officers wọn hmm. wọ́n máa ń pè ibìkan ní GRA hmm. ní púpọ̀ àwọn ìlú tó wà lágbègbè wa ibẹ̀ náà máa ń gbé nígbà yẹn àwọn omi ẹ̀rọ. E mo rántí mà tí mo wà ń kékeré omi ẹ̀rọ òun lọ déédéé hmm. iná ecn láǹpẹ̀ ń bà yẹn òun lọ déédéé àwọn ọ̀nà kan wà ń sìn tán pè ní ọ̀nà colonial masters ọ̀nà western region hmm. ọ̀nà yẹn tẹ́ bá sì lo àwọn agbègbè kọ̀ọ̀kan àwọn ọ̀nà yẹn ó sì wà ń bẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí hmm. àwọn ilé ẹ̀kọ́ gíga ilé ẹ̀kọ́ kéékèèké àti àwọn yunifásitì kọ̀ọ̀kan wà nígbà yẹn tó yẹ pé àwọn iná ọ̀nà ṣe àgbékalẹ̀ tẹ́ bá sì tán tẹ́ bá sì wò dáadáa bíi Yaba Tech àtàwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan èrè pé ó ṣì wà bó ṣe wà hmm. now ibi tí kàyéfì wa wà ni pé kí ló dé nígbà tí àwa èèyàn dúdú hmm, wa gbàjọba hmm. tá a wá bẹ̀rẹ̀ ìṣàkóso ìjọba kí ló dé tí gbogbo ẹ̀ wá dàrú tó wá di pé tí ọ̀gbẹ́ni Ige tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú nígbà tí ọ̀gbẹ́ni Ige bá máa fi kúrò ní ìjọba ọ̀gbẹ́ni Àlàbí ìgbà ló máa ń rí i pé nǹkan tí ọ̀gbẹ́ni Ige ṣe kò bójú mu hmm. nítorí náà ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ hmm. láti ilẹ̀ tẹ́ bá dẹ̀ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ẹ dáadáa rí i pé àkókò tí irú ìwà tó bẹ̀rẹ̀ òun nígbà tí a ní àǹfààní àti rí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní crude oil tá a ṣàwárí hmm. ẹ̀ epo tá a ṣàwárí epo tí Gowon wá sọ pé ọ̀gbẹ́ni Yakubu Gowon tó wá ní pé owó wà ní Nàìjíríà tó fi gbé àjọ kan kalẹ̀ tán pè ní Udoji Commission kán lọ wo bá ṣe máa san owó fún àwọn òṣìṣẹ́ má ṣe máa gbé owó wọn sókè tá a lè gbé pẹ́ẹ́lí sí i nígbà tí ọ̀gbẹ́ni Udoji máa mú àbájáde àgbékalẹ̀ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ ẹ̀ ó ní there is too much much in there is too much money in Nigeria but how to spend it is the problem hmm. ìyẹn ni pé owó yanturu wà ní hmm. Nàìjíríà ṣùgbọ́n àti fi ṣe ètò ìlú àti ná ni ìṣòro ta ní ibẹ̀ ni ìwà ká bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú àti iṣẹ́ ìjọba ká ṣe àṣepatì ẹ̀ hmm. ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn nítorí pé owó ọ̀fẹ́ ti dé. Hmm, ṣé ká wá ní pé ìmọ̀tara ẹni nìkan pé owó yìí kò kí n ṣáà ti ẹ̀ kí n náà kí n náà kí n ṣòwò ló hmm. fà á. a lè ní ìmọ̀tara ẹni nìkan hmm. a lè ní àìnífẹ́ ìlú tó a dẹ̀ lè sọ pé àìní ìmọ̀ ìjọba ètò ìjọba bó ṣe tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú nǹkan tó ṣe okùnfà ká máa ṣe àṣepatì iṣẹ́ ìjọba mm. Mm. tẹ bá wo láti ìgbà yẹn títí di àkókò ẹ rí i pé gbogbo àwọn iṣẹ́ iṣẹ́ tó ń ṣe láti orí Yakubu Gowon mm. dé orí Ọbásanjọ́ dé orí àwọn olórí orílẹ̀-èdè wọn gbogbo ó fẹ́ jẹ́ gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe ń gbà yẹn náà ṣe àṣepatì ẹ̀ ẹ rántí pé ní àkókò yìí la ṣe la ṣe Black Festival tá ń pè ní Festac tá a pè gbogbo orílẹ̀-èdè àgbáyé wa kán kó gbogbo òrìṣà wọn wá gbogbo àṣà àtìṣe wọn kán wá bá wa jẹ kán wá mu hmm. tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà yẹn náà kọ́ àwọn Festac Estate tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà yẹn náà kọ́ National Theatre hmm. tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀kẹ́ àìmọye níṣẹ́ tán bẹ̀rẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n lẹ́ni tabaníká béèrè lọ́wọ́ ara wa nítòótọ́ àti òdodo hmm kí ni ipò tí àwọn iṣẹ́ tí ìjọba mm-hmm. bẹ̀rẹ̀ nígbà yẹn mm-hmm. kí ni ipò tí wọ́n wà nísìn. Mm-hmm. Eh, eh, àmọ́ tí a bá ní ká gbéyẹ̀wò ní ẹ̀kúnrẹ́rẹ́ kò ń ṣe iṣẹ́ tìjọba àpapọ̀ nìkan ni wọ́n máa ń ṣe láṣepàtì àwọn aládàáni náà ìyẹn tá a mọ̀ sí private properties àwọn náà máa ń ṣiṣẹ́ tiwọn náà láṣepàtì yálà ẹni tó ní okùn ni àbò lọ síbì kan ni àbò ti tiẹ̀ ti gba ìlú gẹ̀ẹ́sì lọ àwọn ẹbí wọn á máa firú iṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á máa fi sílẹ̀ wọ́n á fi sílẹ̀ láàbọ̀ hmm. ẹ tó sì lè ṣe oríṣiríṣi ewu fún agbègbè ibi tí ó wà yálà bí àwọn amúgbó tí ó máa hmm, gbé bẹ́ẹ̀ àbí àwọn tí ó máa fipá bá obìnrin lò pọ̀ hmm. lọ́kọ̀ọ̀kan léjèèjì ládùúgbò ibẹ̀ ni wọ́n máa fi ṣe lé. ẹ lóòótọ́ ni ẹ parọ́ yorùbá ní ẹṣin iwájú òun làwọn òun tẹ̀yìn wò sáré àti pé tàbá bójú bọ́mú àgbọ̀nsalẹ̀ là á parí ẹ̀ sí. bẹ́ẹ̀ ni tí ìlú bá wà tí adarí ìlú tí ò bá tí ò rí tí ò ní òye kíkún nípa ètò ìṣèlú ewu tó wà ń bẹ̀ ni pé irú ìwà ìbìkítà yẹn ó dàbí òjò ni ńṣe ló máa máa rọ̀ látòkè désàlẹ̀ mm. gbogbo ẹni tó bá wà lágbègbè àgbèlú yẹn òun ló máa rọ̀. Mm àwọn olóyìnbó ń pe kinní kan ní national life national life mí pé ìgbé ayé tá à ń gbé gẹ́gẹ́ bí èèyàn tó wà nínú ìlú tàbí orílẹ̀-èdè tí a bá tàn mọ́ ìgbé ayé tá à ń gbé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí agbègbè tá a wà yìí ẹ rí i pé ẹ lè yọ ìwà tí à ń hù àti ayé tí à ń gbé kúrò nínú national life wa. Mm nítorí náà ẹsẹ̀ tí adarí bá gbé ó ní agbára láti lè mú kí àwọn tó wà lágbègbè àwọn tó wà ní tòsí yálà kan ṣe nǹkan tó dáa àbí kan ṣe nǹkan tó kù díẹ̀ káàtó gbogbo eléyìí tá ń sọ yìí ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ó ti bẹ̀rẹ̀ látòkè wá amúkùn mm. wọn lè rú ẹwọ́. Mm ó lókè lẹ́ ń wò ó lẹ́ wò sálẹ̀ hmm. nígbà tí àwọn adarí ìlú hmm. tán ń ṣètò ìlú hmm. tí wọ́n ti ní ìwà ẹ̀bìkítà ká máa ṣe àṣepàtì iṣẹ́ ìlú ó ti di bárakú fún àwọn aráàlú náà láti wò pé nǹkan tó dáa ni wọ́n ń ṣe èrèdí ni pé ẹ mo ti ní àǹfààní láti rìnrìn àjò tó pọ̀ nílẹ̀ adúláwọ̀ àti kákàkiri. Mm tí a bá ń sọ pé iṣẹ́ àṣepatì mm. pé kò ń ṣèjọba nìkan mm. ló kàn mm. pé àwọn tá a pè ní private individuals private property owners private developers nǹkan ní àwọn ìlú àwọn orílẹ̀-èdè tí mo ti láǹfààní àti lọ wọ́n ṣe ètò ìjọba dé ìpele kan tó jẹ́ pé tí ó bá yẹ kó o relé ẹ àbí ó yẹ kó o kun ilé ẹ hmm. Hmm. Hmm. àbí ó yẹ kí náà wà nílé ẹ àbí ó yẹ kó o ṣe àwọn nǹkan kan tó máa jẹ́ ká mọ̀ pé ilé yìí ó lè ṣe é gbé fún àwọn èèyàn tó o bá ti ṣe òfin ti wà tó fún ìjọba ní agbára láti gba ilé yẹn lọ́wọ́ ẹ. Eh, n tí mò ń sọ nìyẹn wípé ṣé kò yẹ kí a ní eh, àwọn alábòójútó orí. bẹ́ẹ̀ni eh, òfin ti wà tó fún ìjọba yálà ìjọba àpapọ̀ ni o mm. yálà ìjọba e, ìpínlẹ̀ ni o mm. yálà ìjọba ìbílẹ̀ ni o tí wọ́n ń pè ní municipal òfin wà tó ti fún ìjọba ní agbára láti gba irú ilé yẹn mm. lọ́wọ́ irú èèyàn bẹ́ẹ̀ yálà ilé ni o ilẹ̀ ni o tàbí ibi iṣẹ́ òfin wà tó fún ìjọba lágbára láti ṣe òfin tó de aráàlú náà ló de ìjọba nítorí náà onímọ̀ yẹn sọ pé à ń sọ̀rọ̀ amúkùn lẹ́ẹ̀kan pé hmm. amúkùn a ní ẹrù ẹwọ́ hmm. olókèlè ń wò olóòwò sàlẹ̀ tí a bá ti tí a bá ti àwọn olóyìnbó ní get it right hmm. tí a bá ti tí orí ò bá ti gún régé gbogbo ara ló máa wọ́ ibi tí ìpèníjà wa ibi tó wà gangan nìyẹn ìjọba tó wà wọ́ọ̀dì project NDDC. Bẹ́ẹ̀ni. Mm ó award project school hmm. ó award project omi hmm. ó award project ọ̀nà ó award project housing estate hmm. wọ́n kówó fún àwọn olóṣèlú pé ó yá ẹ lọ ṣe bóyá ètò ìdìbò ti súnmọ́ tòsí a dẹ̀ ní ìdí owó àti ṣe ìpolongo ìbò nítorí pé kọngilá ó di ọmọ ẹgbẹ́ a wá pè pé ẹ bá wa ṣe ọ̀nà láti ìlú báyìí láti mm. ìletò báyìí lọ sí mm. ìletò báyìí mm. iye bílíọ̀nù báyìí la máa san fún yín wọ́n san bíi seventy seventy percent wọ́n pe owó contract gan ní upfront upfront payment ìyẹn ni pé owó tá a fún kọgilá tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ òfin wà tó sọ̀rọ̀ nípa iye tí agbaṣẹ́ṣe kọgilá tó ní ẹ̀tọ́ láti gbà lọ́wọ́ ẹni tó fẹ́ gbéṣẹ́ fún bóyá ìdá mẹ́wàá bóyá ìdá ogún bóyá ẹ̀dá ọgbọ̀n ṣùgbọ́n torí pé a ní ìdí owó láti ṣe ìpolongo ìbò mm. mm. agbaṣẹ́ṣe dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ mm. a máa wá gbé òfin yẹn àwa gbé pati àwa <laughs> ní kó lọ ṣe iṣẹ́ yẹn àwa fún ní owó gbà bẹ̀rẹ̀ iṣẹ́ tó kọjá nǹkan tí òfin sọ pé ká fún nígbà tá a bá tún fún tán àwọn àgbà ẹgbẹ́ á tún pè é pé nínú nínú àádọ́rin ìdá <laughs> àádọ́rin tá fún ẹ yìí mm. kó lọ fi ṣeṣẹ́ yìí mm. mm. wàá mú ogún wá níbẹ̀ tí o máa fi kalẹ̀ fún ìpolongo ìbò àwọn àgbàgbẹ́ kọ̀ọ̀kan á tún lọ bá pé èmi ló jẹ́ kó oríṣẹ́ ìgbà èmi ló jẹ́ kó bọ́ sí wọ́n á tún lọ gba owó baba kẹ́ẹ̀pẹ́ àbárí àbábọ̀ nígbà tí kọngilá bá máa wo owó tó kù hmm, owó ò ní tó bẹ̀rẹ̀ iṣẹ́ ká hmm. má ṣe ẹ̀ sọ pé a lè báṣẹ́ débi kankan hmm kí ló máa wá ṣẹlẹ̀ ah, aṣọ wa ní bá ọmọ yẹ mọ́ nítorí pé ọmọ yẹ ti òwò ọjà hmm. àbárí àbábọ̀ kan gíga máa wá sá lọ iṣẹ́ awádìí iṣẹ́ àṣepàtì. ó dà ẹ jẹ́ ká tún wọ́n báyìí ṣé hmm. a lè ní pé pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe làákàlẹ̀ yìí hmm. ṣé a lè ní pé ó máa ń fa náà tó jẹ́ wípé àárí àwọn ibòmíì tó jẹ́ pé n tí kọ́ngílágùn tiẹ̀ fi ṣiṣẹ́ kò ṣe nǹkan tí ó kájú òṣùwọ̀n tó ti lẹ́yìn bíi oṣù kan àbóṣù méjì ìyí gbogbo ẹ̀ tó ti dàwó kò sí bí pẹ̀lú àlàyé tí mo ṣe yìí nígbà tí ẹgbẹ́ bá ti gba owó mm. lọ́wọ́ Kọgilá mm. tí àgbà ẹgbẹ́ tán ti gba owó lọ́wọ́ Kọgilá mm. ọba tó wà ní agbègbè ibi tí a ní kí Kọgilá kó lọ ṣiṣẹ́ ó ti tún gba ẹ̀tọ́ títí ẹ̀ mm-hmm. àwọn ọ̀dọ́ langba ìlú àwọn náà ti lọ bẹ̀ wọ́n ti lọ gba títí wọn àbárí àbábọ̀ nígbà tí owó bá kú bóyá bí ìdá kan àbí ìdá méjì sí ọwọ́ Kọgilá kí ni kó fi ṣiṣẹ́. tó. Hmm. nígbà tí kọgílá bá wá ṣe àṣepàtì iṣẹ́ tó sá lọ àwọn tí òfin fún ní agbára láti fìyà jẹ kọgílá ò ní lè fìyà jẹ nítorí pé wọ́n ti jẹ dòdò hmm. ẹnu wọn ò ní lè sọ òdodo hmm. èrèdí tí iṣẹ́ àṣepàtì tó fi wà kákàkiri nìyẹn. àmọ́ kí la wá lè ṣe gan-an láti má jẹ́ kí àwọn nǹkan iṣẹ́ àṣepàtì kó jẹyọ mọ́ rárá nítorí ó ń léwu púpọ̀. ẹ mo máa ń sọ fún àwọn èèyàn pé nàìjíríà hmm. ó jẹ́ ìlú tí ọlọ́run kẹ́ hmm. a ní òfin a ní ètò a ní àgbékalẹ̀ ìṣòro ẹyọ kan la ní ìṣòro tá a ní ni pé tí òfin bá ní kọgilá ní ẹ̀tọ́ láti gba ìdá ogún nínú owó iṣẹ́ hmm. láti bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo bá jẹ́ ìjọba tí mo fún ní ìdá àádọ́rin láti bẹ̀rẹ̀ iṣẹ́ òfin tí mo ṣe mo ti rú nítorí náà nígbà tí n bá rú òfin tí mo ṣe báwo ni mo ṣe fẹ́ mú kọgilá pé orú òfin pé kò ṣiṣẹ́. arúfin ò lè mú arúfin. ó túmọ̀ sí pé bí àìṣòdodo hmm, ló ń bá wa jà. arúfin ò lè mú arúfin. Mm ṣùgbọ́n tí òfin bá ní kí n fún kọgílá ní ìdá ogún tí kò sí baba kẹ́ẹ̀pẹ́ tí ò sí owó ẹgbẹ́ hmm. kò sí owó ọmọ ìlú hmm. kò sí owó ọba àtọwọ́ òjòyè bẹ́ẹ̀ hmm. kò sí ìyá alájẹ ìyá lọ́jà tó máa yọ mí lẹ́nu tí mo dẹ̀ ní kọgílá owó iṣẹ́ lélẹ́yìí ìdá ogún tí òfin ní kí n fún ẹ nìyí lọ bẹ̀rẹ̀ iṣẹ́ tí kọgílá ò bá ṣiṣẹ́ òfin ti rómi lágbára láti fìyà jẹ Kọgilá. Mm. Mm. Mm. ẹ ṣeun àlejò wa kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ kí a dókì lọ́hùn kí àwọn tó ń ṣẹlẹ̀ lójú ọjà tá a bá padà dé ó tún ní apá àbí tí mo fẹ́ jẹ́ kí a wò tó ẹ̀yin ará lé mo lérò pé ẹ ti ń gbádùn bí àlejò wa ṣe ń bá wa yànnàná rẹ̀ láti òwúrọ̀ ẹ mọ̀ yìí kúrò ń bẹ̀ nígbà tí a bá padà dé a tún tẹ̀síwájú nínú ìfọ̀rọ̀ jomitoro pẹ̀lú àlejò wa à ń padà bọ̀. ìgbà kan la fi fún gbogbo wa o agogo tí ń ka àjọ mẹ́nìkan o má dìde gírí láláì fa àkókò ṣòfò ẹ tójú bá ti mọ́ má yára wa nǹkan ṣe àbọ̀jọ́ tuntun bá dé má gbọ́wọ́ mi má gbẹ́sẹ̀ mo mọ ìgbà yìí aṣọ mi torí n ò ṣe mẹ́lẹ̀ ọ̀rẹ́ mi jẹ́ àlọ́ sapá wákà gbìyànjú má ṣe dúró dẹ́nikẹ́ni kó wá dá ọ lókòwò ǹjẹ́ abẹ̀rẹ̀ ń bí kékeré ó lọ́jọ́ kan àsìmọ́dí ńlá dìde ó yá ayé ó kó sáà wá wí gbìyànjú tirẹ̀ ká fẹ́yọkù fọlọ́run gbọ́ ọwọ́ alápọ̀nlá ó mú sanra o mọ wá nǹkan fọwọ́lé èkó tó lọ́pẹ́ jù tètè wá nǹkan ṣe kíá. mọ̀lẹ́ o broda mi graduate ló ti tọ́lẹ̀ kàwé ẹ̀ tún rẹpẹtẹ àmọ́ ẹ wáṣẹ́ títí ẹ ò ríṣẹ́ kò pẹ́ jù láti kọ́ṣẹ́ tàbí láti wá àkànṣe kan dẹ́kun ìgbéraga kó múra láti bẹ̀rẹ̀ ń bí kékeré jọ̀wọ́ múra dákun ṣe sùn lọ ìgbà ò How can you be telling me that after I'm a graduate and I'm a first class student of one of the best universities in the country? Don't tell me nonsense. I mean my symposium is on a rigid pedestal. It's unheard of for someone like me to engage in many duties or services. In fact, it is ridiculous. I never slap on my personality. And I must say this act of slander and libel caused my dichotomism is on a better fulcrum. And ah, there's no way I can take that, I can't. <laughs> Eh, mm-hmm. ẹ fẹ́ sọ sí ìwọ gan ni ń ṣe ra rẹ. Eh, bá ti dẹni ńlá ìgbéraga láìsàn rẹ tètè lọ́wọ́ òun lò sí lajú rẹ wà wọ́n kan tán ti di ńlá wọn ò láǹfààní bíi tirẹ̀ ṣebíṣẹ́ ọwọ́ wọn náà ń tẹpá mọ́ wọ́n tọ́jú ọmọ wọn aya àtẹbí wọ́n sì jẹ́ èèyàn dẹni yìí láwùjọ múra ṣiṣẹ́ ọjọ́ rẹ̀ bí àtiwọ́ pé òrùn rẹ̀ bí àná ọlọ́njọ́ kájọ́ lọ́la gbẹ nìkan ìgbà ò dúró mọ́sá àsùnpara ẹ̀bùn nígbà yìí jẹ́ ó kà kó tó lọ́tàn. ẹ káàbọ̀ padà bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ̀ ń ṣí ẹ̀rọ móhùnmáwòrán yín abala bó ṣe ń lọ náà ni ẹ wà lórí ètò káàárọ̀ òjíire ohun tí a sì ń gbéyẹ̀wò láàárọ̀ tòní òun náà ni iṣẹ́ àṣepatì lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tí a mọ̀ sí abandon project kí ni àwọn ewu tó wà ńbẹ̀ òní tí a ń gbéyẹ̀wò àlejò wa tí a sì ti jọ wà nílé agbára láti òwúrọ̀ tó ti ń bá wa yànnàná rẹ̀ àwọn náà ni Táyọ̀ Marcus ẹkọ atótónu látàrọ látàrọ ẹ tu ẹ ṣe gan. sẹ́rí èmi tẹ̀ wá <laughs> ní ìbéèrè kan tí ó máa ń kan mí lóminú mm. ṣé mo pé gbogbo àwọn iṣẹ́ àṣepatì wọ̀nyí mm. gẹ́gẹ́ bí atọ́kùn akẹgbẹ́ mi ṣe sọ lẹ́ẹ̀kan wípé ó ti lé ní tírílíọ̀nù méjìlá mm. ti owó orílẹ̀-èdè Nàìjíríà wa yìí ẹ tí a bá wá tiẹ̀ wo àwọn iṣẹ́ wọ̀nyí báwo lèèyàn tiẹ̀ ṣe lè rí àwọn owó yẹn padà àbó nù ṣe rí nígbà kan mm. nígbà tí ààrẹ wa mm, mm. ààrẹ Muhammadu Buhari nígbà tó ń ṣe ètò ìbúra fún un ní ti ìpele àkọ́kọ́ táwọn ṣe wọ́n gbé ìgbésẹ̀ kan tó dùn mọ́ aráàlú nínú ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ìgbésẹ̀ tán gbé yẹn ó kàn dàbí ẹ kí ni wọn ti ń pè ẹ bígbà tí tí bàtà wa sọ pé àkànfin tọmọdé lẹ́nu ṣùgbọ́n tá a ní kò jẹ mm. ìtọ́wò ìtọ́wò ìgbésẹ̀ tó ń gbé nígbà yẹn ni pé wọ́n ṣe àgbékalẹ̀ ẹ kọ́mítì mm. ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé mm. kán rìn jákèjádò gbogbo orílẹ̀-èdè nàìjíríà gbogbo ibi tí àṣepàtì iṣẹ́ ìjọba yálà ìjọba àpapọ̀ ni o ìjọba mm. ìpínlẹ̀ ni o ìjọba ìbílẹ̀ ni o mm. kàn ṣe àkọsílẹ̀ gbogbo ẹ̀. Mm. yíyún ní ẹ́stímẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ni ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé ẹ̀dẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wọ́n rìn káàkiri gbogbo orílẹ̀-èdè wọ́n dẹ̀ ṣe àgbékalẹ̀ kí wọ́n ti ń pè àbájáde iṣẹ́ tó ṣe fún ààrẹ àbájáde ìwádìí wọn hmm. ibẹ̀ ni a ti rí eh, nọ́mbà iye iṣẹ́ àṣepakì tó wà àti iye owó ẹ̀ hmm. ní náírà tí a ná ní hmm. nàìjíríà tí àwọn sobios pè ní over two trillion naira over twelve nínú àbájáde iṣẹ́ wọn láti rí nígbà yẹn ààrẹ wa ní òun gẹ́gẹ́ bí ẹnìkan o hmm. gbogbo àwọn iṣẹ́ àṣepatì ní eléyìí tó kù fún un láti lò ní sáà yẹn àti pé hmm. tóun bá tún ní àǹfààní àti wá lẹ́lẹ́ẹ̀kejì hmm. pé gbogbo iṣẹ́ yẹn lòun máa bójútó òun máa parí nítorí pé òun bìlí pé ó yẹ kí ìjọba máa tẹ̀síwájú ni. continuity. ṣùgbọ́n ṣùgbọ́n tó bá bẹ̀ ni pé ó wọ ayankojo. bẹ́ẹ̀ ni ẹ̀rọ adìẹ ni ò jẹ́ ẹ̀ mm. ó lè jẹ́ pé ó wu ààrẹ lóòótọ́ pé kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn òjèlú ń kọ́ mm. àwọn òjèlú tó nígbàgbọ́ pé iṣẹ́ ìlú àti ètò ìjọba mm. pé kò sí nǹkan tó dálé lórí ju pé kí la ń bẹ kí pọ́nlá ń bẹ kí la rí bùsápò kí àti wakùsà sọ́dọ̀ ara wọn ni kò ju yẹn lọ kódà hmm. hmm. hmm. ẹ̀sùn àlejò wa níbi tí ẹ bá ọ̀rọ̀ dé ẹ olúwa fẹ́ jẹ́ kí n béèrè pé tọ́ tábà tẹ̀ ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àṣepatì ipa wo lẹ rò pé ẹgbẹ́ òṣèlú ó kó nínú ẹ̀ nítorí a ti rí àwọn ọ̀pọ̀wà tó jẹ́ pé ṣe mọ̀ pé ìgbà míì wà tó jẹ́ pé ẹni tó bá ń ṣèjọba lọ́wọ́ ó lè jẹ́ pé ẹgbẹ́ òṣèlú rẹ̀ kọ́ òní ó wà nígbà tí a bá ṣètò ìdìbò míì kí ni ipa tẹ́ pé ẹgbẹ́ òṣèlú náà kó lórí iṣẹ́ àṣepatì lórílẹ̀ Nàìjíríà tí a bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú inú mi dùn pé ẹgbẹ́ òṣèlú lẹ sọ hmm. ẹgbẹ́ òṣèlú hmm. nínú ẹgbẹ́ òṣèlú yẹn ó pín sọ́nà méjì hmm. ipa kìíní ni pé ẹgbẹ́ ipa kejì ni pé òṣèlú ó túmọ̀ sí pé ẹgbẹ́ wà ó túmọ̀ sí pé ìlú wà nítorí náà tí ò bá sí ìlú ṣé ẹgbẹ́ lè wà ní. kò sí nítorí náà ìlú ló yẹ kó máa ṣáájú kò kì í ṣẹgbẹ́ ṣùgbọ́n ìdàkejì ẹ̀ nítorí pé ta bá parí ẹgbẹ́ tán mm. ìlú là á padà sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òun làwọn bàbá wa ṣe ń sọ pé ká má torí ẹdẹ mm. bà ẹ̀dẹ̀ jẹ́ nítorí pé ta bá kúrò lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ là á padà sí. Mm. èyí túmọ̀ sí pé yálà ẹgbẹ́ alákùkọ la wa o ẹgbẹ́ Eh, àti èrò láwa mm. mm. o ẹgbẹ́ alákàn láwa o ẹgbẹ́ ayan láwa o nǹkan gbòógì tó gbọ́dọ̀ lékè ọkàn àti àyà wa ní gbogbo ògbà ni pé báwo ni ìlú yìí ṣe mm. máa dáa báwo ni mo ṣe máa fi ìlú yìí sílẹ̀ dára sí ju bí mo ṣe wà lọ ó ní gbajúgbajà ọ̀jọ̀gbọ́n kan ló ṣe ń sọ láti ìgbàdégbà hmm. wípé ní èdè gẹ̀ẹ́sì pé what it is not the amount of money that we leave behind for mm. our children mm. that really matters mm. but the kind of community that we leave behind for them. Hmm. Hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìyẹn ni pé nígbà tá a bá sọ síbi tá a bá sọ sọ́hún nígbà tá a máa fi ṣe kò kárí àlùwàlá ẹ̀ kò sẹ́ni tó máa wá béèrè pé ẹgbẹ́ wo ló ń ṣe ẹgbẹ́ wo ni mò ń ṣe ìbéèrè tá máa béèrè ni pé kí ni ipa tó o kó kí ni ipa tí ìyáàfin kó mm. kí ni ipa tí mo kó mm. láti mú ìdàgbàsókè bá ìlú àti mm. agbègbè tá a wà so nítorí náà ẹnikẹ́ni tí ó bá ń ṣe ẹgbẹ́ òṣèlú tí ó dẹ̀ wà ní ìjọba kó máa rántí pé nǹkan tó ń tán bí ọdún eégún níjọba nítorí pé ìgbà ò lọ bí òréré ayé ò lọ bí ọ̀pá ẹ̀mọ́ àríkàkẹ̀dẹ̀ ni hmm. òun ní bàbá ìtàn hmm. hmm. nta bá ṣe lé ni òun la máa sọ lọ́la. ṣé ẹ wá di àwọn mo tún padà sí ti àwọn taládàáni yẹn náà tí mo pè ní private property owners tí wọ́n máa ń ṣe láṣepàtì yẹn náà ẹ ṣe mọ̀ pé ẹ ti sọ pé ìjọba ti ní rights láti gba irú àwọn iṣẹ́ àṣepàtì bẹ́ẹ̀ kí wọ́n sọ di tiwọn àmọ́ ara àwọn agbègbè kọ̀ọ̀kan tó jẹ́ wípé àwọn tí ó wá wà lágbègbè yẹn gan-an ìlú ilé yẹn kò tiẹ̀ ṣe ó ń ṣẹ̀rù bà wọ́n kò tiẹ̀ ṣe é sọ nítorí tí wọ́n bá sọ wọn mọ̀ pé bóyá ẹni tó bá sọ gan bóyá ó fojú dòfin àbí bóyá wọ́n pa kí ni kán wá ṣe sí irú irú irú bẹ́yẹn. ìkan tí èmi rí ni pé. Mm ọjọ́ tí a bá ti bẹ̀rẹ̀ sí ní tá a ti pinnu lọ́kàn wa pé òfin tá a ṣe a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò ẹ̀ ìgbà yẹn láyé ti bẹ̀rẹ̀ sí dẹ̀rùn fún wa. tí ẹ bá lọ wo land use act land use act ó jẹ́ òfin kan gbòógì ní nàìjíríà tó lágbára. Mm nǹkan tó wà nínú òfin yẹn ni pé ìjọba ló ní ilẹ̀ gbogbo nǹkan tó wà lórí ẹ̀ hmm. ìjọba ló ní ẹni tó ra ilẹ̀ hmm. ẹni tó ra ilé nínú òfin tó wà nínú land use act gbogbo nǹkan tó ní lórí ẹ̀ ojú hundred years hmm. after hundred years ìjọba ti take over. Mm nínú ibi tí a ti ń ṣe ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ yìí hmm. lẹ́yìn ọgọ́rùn-ún ọdún nínú land use act òfin ti fún ìjọba ní agbára láti gba property. àmọ́ kó tó wá tó. nítorí pé ìyá ìfẹ́ má bínú nítorí hmm. pé wọ́n ń pe kíní gan ní COO certificate of occupancy ìjọba ló ń fún mi ìjọba tún gbà padà. Hmm nítorí náà tí èèyàn bá jẹ́ private individual aládàáni tó bá kọ́lé sí agbègbè tí ilé ń di èrò fún àwọn tó gbé bẹ̀ láti gbé tí àwọn ará àdúgbò bá lọ sọ fún ìjọba ìbílẹ̀ wípé nǹkan báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ nínú ilé báyìí hmm. ìjọba ní agbára ó ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti fìyà tó tọ́ Hmm. àti tó yẹ jẹ irú èèyàn bẹ́ẹ̀ hmm. òfin fún ìjọba lágbára láti gba irú láti gba irú ilé bẹ́ẹ̀ hmm. nítorí pé ó ti constitute threat to the security of that society. Eh, nípa ti eh, eléyìí tẹ́ sọ pé eh, tí èèyàn bá ní dúkìá láàrin mm. ọgọ́rùn-ún ọdún mm. ẹ ṣe mọ̀ pé mm. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé generation by generation gan ni ni ayé ká tí ká wá ní pétọ̀ bóyá irú ẹnìkan ò ní dúkìá o <coughs> ṣé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún yìí túmọ̀ sí pé àwọn ọmọ bóyá àrọ́mọdọ́mọ àbí àwọn ọmọ ọmọ wọn lè tún ní pétọ̀ ó dá o. káwọn tún ra ṣé kò ní nǹkan tí wọ́n lè ṣe lábẹ́ òfin láti fi pé dúkìá òun yóò sì tún jẹ́ ti tiwọn jù kó ti ìjọba ẹ jẹ́ ká sọ eléyìí bí àwàdà nǹkan tó wà mẹ́rin pé òfin yẹn wà lóòótọ́ ṣùgbọ́n ilé mélòó náà ti bà lẹ́yìn ọgọ́rùn-ún ọdún. bí àwàdà ni lóòótọ́. olóyè náà tó bá tó bá jẹ́ pé ọgọ́rùn ilé mélòó ni ìjọba ti bà lẹ́yìn ọgọ́rùn-ún ọdún. ẹ wá jẹ́ kí a tún padà sí ti iṣẹ́ àṣepatì ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ gẹ́gẹ́ bí olóṣèlú tí ẹ nímọ̀ nípa òfin orílẹ̀-èdè Nàìjíríà ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ òfin là kalẹ̀ pé irú àwọn èèyàn bá irú àwọn ọkọ̀ yìí lábàáyé ẹ̀ ò ní a lè gbéṣẹ́ fún nítorí a ti rí tẹ́lẹ̀ pé àgbàmì gan àwọn balayé ò ní wọ́n ní wọ́n award contract ọ̀hún fún mm. àwọn ní ẹ̀ṣẹ̀ wàá gbé fún àwọn tí yóò ṣe iṣẹ́ ọ̀hún mm. ṣé òfin ò lákalẹ̀ pé tọ̀ ẹni báyìí kọ́gílá báyìí òun là fẹ́ jẹ́ kí iṣẹ́ yìí àbí ló lẹ́tọ̀ọ́ láti wàá gba iṣẹ́ lábẹ́ ìjọba. Hmm. ẹ ṣe mm. nígbà tí mo wà nílé ìwé gíga eh, ọ̀jọ̀gbọ́n kan máa ń kọ́ wa ní ó máa ń kọ́ wa ní gírámà Yorùbá mm-hmm. eh, ọ̀jọ̀gbọ́n Olúránkíṣẹ́ tí a bá ti ń sọ̀rọ̀ tó bá ti ń ta bá ti ń sọ̀rọ̀ nípa àwọn òfin gírámà tó bá ti ní ká ṣàwọn kankan tí a bá ti mú àbá wá ó máa ń sọ láti jẹ́ kí inú wa dùn mm. kí kíláàsì kó lè kò lè kò lè kò lè kí ẹ̀fẹ̀ lè hmm. wà. Hmm, kò lè dùn sí. ó máa ń ní àbá náà dáa ṣùgbọ́n kò ṣeé gbà wọlé. àní hmm. àbá náà dáa tó bá ti ní kí ló rò nípa nǹkan báyìí tó bá ti náwó sókè tó bá ti ní ọ̀gá bàbá àní àbá náà dáa kò ṣe títí a fi parí nílé ìwé tá a bá ti rí ọ̀jọ̀gbọ́n olùrànkíṣẹ́ a máa ní àbá náà dá ṣùgbọ́n kò ṣe é gbà wọlé. Mm. gbà wọlé tí a bá ní ká wò ó mm. ó dùn bá a ṣe sọ yẹn mm. ṣùgbọ́n ó nira láti ṣe hmm. nítorí pé àwọn olóṣèlú tó wà ní ìjọba àwọn kan ló ṣe àtìlẹ́yìn fún wọn kán tó dé ipò yẹn hmm. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlérí. Mm ni wọ́n sì ti ṣe fún wọn. ni wọ́n sì ti ṣe fún àwọn ènìyàn eléyìí tán ṣe fún aráàlú hmm. eléyìí tán ṣe fún àwọn àgbà ẹgbẹ́ eléyìí tán ṣe fún àwọn olórí ẹlẹ́sìn hmm. eléyìí tán ṣe fún àwọn olórí ìlú hmm. eléyìí tán ṣe fún àwọn ọ̀dọ́ eléyìí tán ṣe fún àwọn ìyá alájẹ ìyá lọ́jà nígbà tán bá máa dé ìjọba wọ́n á fẹ́ mú àwọn ìlérí wọ̀nyí wọ́n á fẹ́ mú ṣẹ àwọn olóyìnbó ń pe kinní kan ní patronage mm-hmm. ẹni pé ó gbà mí nígbà mm. òjò kéèmì náà gbà ẹ́ nígbà ẹ̀rùn mm. torí náà òun mo ṣe ní pé àbá náà dáa mm. ṣùgbọ́n kò ṣeé gbà wọlé <laughs> ṣùgbọ́n tábàtúníká tàn mọ́ ẹ̀ á rí i pé ó ní bá a ṣe lè ṣe mm-hmm. tí kò ní fìsí bí tí ò dẹ̀ ní fìsí ọ̀hún nítorí pé wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tí mm, ó fi ọgbọ́n ṣe é kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ fún ọba láyé láti bá ṣe ṣe kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ fún bishop àbí imam láti bá ṣe ṣe kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ fún ìyálọ́jà àti ìyálájé àti bàbá lọ́jà láti bá ṣe ṣe nítorí pé ká tó jẹ́ ọba aláyé ká tó jẹ́ olórí ẹlẹ́sìn mm. ní àkọ́kọ́ aráàlú ni wọ́n citizen ni wọ́n nítorí náà òfin fàyè gbà wọ́n gẹ́gẹ́ bí ọmọ ìlú láti jẹ ẹ̀tọ́ tí ọmọ ìlú ń jẹ hmm. yàtọ̀ sí pé wọ́n jẹ́ ọba aláyé hmm. pé wọ́n tó wá jẹ́ olórí ìlú yálà ọba aláyé ni o olórí ẹ̀sìn ni o ó tún fún wọn ní ẹ̀tọ́ láti jẹ́ kí ìjọba ró wọn lágbára nítorí pé àwọn olóṣùmọ̀ ará ìlú jù mo fẹ́ sanwó ilé mo fẹ́ ṣòkú àgbà mo fẹ́ lọ ilé ìwé mo fẹ́ ṣe lé èèyàn mélòó ló ń rí gómìnà ṣùgbọ́n ọba aláyé rọrùn láti rí hmm. bíṣọ̀bù rọrùn láti rí hmm. ìyálájé rọrùn láti rí hmm. nítorí náà kò ń ṣe nǹkan tí ó lòdì fún ìjọba alákìrò wọn lágbára ṣùgbọ́n kókó tó wà ń bẹ̀ ni pé nínú ríró wọn lágbára ìjọba ò gbọ́dọ̀ lọ́nàkọnà àbí fún ìdíkèrèdí ṣe jàǹbá fún Eh, ẹ̀tọ́ àti ojúṣe hmm. táwọn olóyìnbó ń pè ní merit tá a bá fẹ́ gbéṣẹ́ fún ọba aláyé ọba aláyé kọ́ ni ìbàfádé orí o ọba aláyé kọ́ ni ó máa gbé ló máa wá katakata hmm. ọba aláyé kọ́ ló máa gbẹ́ kòtò ọba aláyé kọ́ ló máa da bítúmẹ̀ tó bá jẹ́ pé iṣẹ́ ọ̀nà náà bẹ́ẹ̀ ṣe hmm. a gbọ́dọ̀ rí i pé ọba aláyé mú kọngiláwa mm. tàbí mm. iléeṣẹ́ tó mm. fẹ́ ṣiṣẹ́ tó kúndùn wọn tí àwọn tí ìjọba fi sí ètò yíyẹ àwọn kọngiláwò àbí àwọn iléeṣẹ́ tó fẹ́ ṣiṣẹ́ tí wọ́n rí i pé lóòótọ́ lódodo kọngilá tó fẹ́ ṣiṣẹ́ ọ̀nà yìí ó pè dédé ó kújú wọn kó tó di pé àgbéṣe fún wọn láti ṣe ṣùgbọ́n tá a bá ti fi yẹn sí. Si, iṣẹ́ àṣepatì ló máa ló máa parí ẹ̀. ẹ ṣeun púpọ̀ àlejò àkókò wa ti oṣù pàpàmọ́ra láàrin àbọ̀ ìṣẹ́jú ẹ kàn gba àwọn aráàlú nímọ̀ràn ìjọba àti gbogbo wa lápapọ̀. Mm, lórí àṣekúṣẹ́. ẹ ẹ ṣe olótù mm. ìmọ̀ràn mi fáráàlú ni pé a máa ń ní àṣìrò kan tí a nílò láti ṣe àtúntò ẹ̀ mm. àṣìrò yẹn ni pé. Mm a máa ń ní ìgbàgbọ́ pé ìjọba pé ìjọba wọn ni kò kí ń ṣe ìjọba wa tó túmọ̀ sí pé wọ́n ní wọ́n fẹ́ wá ṣe ọ̀nà láti ibi ìdébẹ̀ yẹn kí aráàlú máa ní ìgbàgbọ́ pé ìjọba ló ń ṣe ọ̀nà a ní ìdí àti tú èrò wa pa láti bẹ̀rẹ̀ sí ní rí i pé ọ̀nà tí wọ́n ń ṣe àwa ní ọ̀nà tábà ti bẹ̀ sí rí i pé àwa la ní iṣẹ́ yìí àwa la lomi tó ń ṣe yìí àwa la ní ọjà tó ń ṣe yìí àti mú kí kọngiláwa ṣe àjàǹbàkú iṣẹ́ ó máa le nítorí pé bó ṣe ń bọ̀ àwọn ọkọ̀ tó fẹ́ fi ṣiṣẹ́ àwọn kan tó fẹ́ lò títí dórí àwọn tó máa gbà láti ṣiṣẹ́ gbogbo ẹ̀ la máa ranjú sí pátápátá. nítorí náà ó máa nira fún kọngilá láti wá láti ṣe kíṣẹ́ síbẹ̀ láti ṣe àjàmbákúṣẹ́ mm. kọngilá ò dẹ̀ ní wá ṣiṣẹ́ lóru bẹ́ẹ̀ni mm. ṣùgbọ́n tá a bá ní lérò pé iṣẹ́ àwọn ìjọba PDP ni hmm. àwọn ìjọba APC ló ń ṣọjà àwọn ìjọba ZLP ló ń ṣe ló ń ṣe léèwé kí ló kẹwàá hmm. mm. kò sígbà tí iṣẹ́ àṣepatì tí yóò ní máa wáyé. Hmm. Hmm. Hmm. ẹ ṣeun púpọ̀ àlejò wa fún ẹ ṣe bá wa ìmọ̀ lónìí ẹ ṣeun púpọ̀ tẹ jẹ́ ìpè wa ẹ ṣe tó ẹ̀yin aráalé àníbi jù báyìí lọ lónìí kò tún sí ti àfẹsọ mọ́ gbogbo ẹ̀ náà ní àlejò wa tí wọ́n ti bá wa sọ hm, ẹ jẹ́ kí ẹ jẹ́ kí a mú ìmọ̀ràn tí wọ́n fún wa kí a mú lò náà ni àníbi jù báyìí lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀la ní kí ẹ jẹ́ kí a tún darapọ̀ mọ́ra wa bí a ṣe mọ dé lákọ̀tún sí ojú ìwòran yín ẹ̀bẹ́ kí ni pápápá dágbére fáwọn aráalé. Hm, ẹ̀yin èèyàn wa àkókò tí kò wá nípa pamọ́ra à nílé ìkíra bá ṣe máa ń ẹ̀ ṣáà mọ̀ bá ṣe ní ọ̀la ẹ ojú ta fi ń wò ó nìfọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní í dé kọ́lọ́hún oṣù wa kó jẹ wa láyọ̀ ẹ ire o. tọ bí ó tilẹ̀ jẹ́ pé Becky gbàgbé láti dárúkọ rẹ̀ mm. ṣùgbọ́n ẹ ti mọ orúkọ rẹ̀ náà ẹ ti mọ orúkọ mi. Mm. nítorí náà <laughs> ọ̀la ni kí ẹ jẹ́ kí a jọ pàdé orúkọ tèmi náà yí padà Olúṣọlá Aliyu Becky àti àlejò wa ọ̀nà là ń dágbére fún yín pé ire àti ayọ̀ ọ̀nà ni ká fi pàdé mm. lówùúrọ̀ ọ̀la ó Thank you. ṣe wá ọ torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. pé òun yóò fẹ́ mi. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àmọ́ wà ní ìyá mẹ́nu gbà àmọ́ kó tó di kí a kúrò lábala ẹ̀ láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare tó darapọ̀ mọ́ ṣe mọ̀